إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد إخوة الإيمان اتقوا الله سبحانه وتعالى فإن الله عز وجل قد أمر عباده الأتقياء بتقواه يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إخوة الإيمان وعنوان خطبتنا في هذه الجمعة هي فهذا العنوان هو النساء الصالحات هن قدوة لما بعدهن فيا أيتها النساء اتقوا الله سبحانه وتعالى واتقين الله عز وجل وعلمنا أن الله سبحانه وتعالى أمركن بتقواه وأمركن بالاستقامة على دينه فسلام الله سبحانه وتعالى على كل مؤمنة بالله سلام الله تعالى على كل منيبة إلى الله سبحانه وتعالى وعلى كل مبتلية بشرع الله وعلى كل المرأة المؤمنة التي آمنت بربها والتزمت بدينها وسارت على نهج طالبها سلام الله على تلك المرأة المسلمة المؤمنة التي أقبلت إذ أدبر الناس وآمنت إذ كذب الناس وجدت في طاعة الله سبحانه وتعالى إذ استهزأ الناس وهنيئا على ذلك القلب الذي وعى وهنيئا على ذلك القرآن الذي رضي بهدى الله سبحانه وتعالى وبه اهتدى فهنيئا عليكن ايتها النساء اذا خرجتن الى طاعه الله سبحانه وتعالى ومرضاته خرج النساء الى الاسواق وخرجتن الى سوق الجنه وخرج النساء الى الرياض وخرجتن الى روضه من رياض الجنه وباهت النساء بالأزياء وباهتن بسربال التقوى واستمسكن بالعروة الوثقى هنيئا لكن معشر المؤمنات هنيئا لكن معشر الصالحات الداعيات هنيئا لكن على الإيمان والثبات هنيئا لكن على الجد في الحسنات والمرضات والمرضات ابتدت وجوهكن ونور الله سبحانه وتعالى قلوبنا كنا في زمان القربة الذي تباعد عن زمان الوحي وقفت الصالحات أمام سيارات فكرية ومذاهب هدامة لكي تعلنها صريحة قلبا وقالبا أن لا إله إلا الله وعاشت مع الله مع أوامر الله سبحانه وتعالى إذ التزمتها ونواهيه إذ ابتعدت عنها وقفت الواحدة أمام هذه الفتن والمحن فتثبت بتثبيت الله سبحانه وتعالى واعتصمت بحبل الله وطوبى لتلك ولذلك الإيمان وطوبى لذلك الجنان وطوبى للصدق في العبودية للرحمن يا فتاة الإسلام المؤمنة إن هذه رحمة من الله أقداها إليك ومنة تفضل بها عليك إن الله تبارك وتعالى قد رحمك بهذه البداية التي حرمها كثير من النساء رحمك بهذه البداية التي عاش قلبك أحاسيسها وارتاح فؤادك بمعانيها فصرت بتلك القضى ماضية أي الرضا سرت على طاعة الله ومرضاته ومحبته امتلأت القلوب حبا للدنيا وامتلأ قلبك حبا للصالحات امتلأت قلوب النساء حبا للمؤمنات الداعرات وامتلأ قلبك حبا للصالحات الدانيات امتلأت قلوب النساء محبة لهذه الدنيا وفتنة بزخرفها وامتلأ قلبك حبا للآخرة وسعيا لتحصيلها توبى لتلك العين توبى لتلك العين منك إذ بهت بالدموع من خشية الله سبحانه وتعالى وقد اقتلحت عيون الإنسان بمكاهيل الدين ولكن تزينت عينك بالعبرة من خشية الله سبحانه وتعالى طاب للنساء أن يتجملن بالمظاهر وطاب لك أمة الله أن تتجملي بالجواهر توبى للإيمان توبى لسلوك سبيل الرحمن توبى لهذا العفاف طوبى له وحسن مآب أخواتي في الله المسلمات إن المسلمة تحتاج في كل زمان ومكان إلى قدوة حسنة صالحة تسير على نهجها وتسلك سبيلها تحتاج إلى تلك النماذج الطيبة الطاهرة التي حملت المعادن الكريمة وقلوبا تعظم الله سبحانه وتعالى وجواهر تؤمن بلقاء الله سبحانه وتعالى وتعظمه وتجده تحتاج إليها لكي تسير على نهجها وتتحقق بها وتتخلق بأخلاقها وتتأدب بآدابها وقد بين القرآن الكريم فضل القصة وفضل الأسرة والقدوة فبين أن فيها عبر وأنه بهدى بهدى الأخبار أخيار يهتدى وبهدوهم يهتدى وبسبيلهم يرمى نماذج من سير الصالحات لقد قص الله عز وجل في كتابه قصص الصالحات وبين على لسان رسوله صلى الله عليه وسلم تلك المواقف المشرفه من تلك النماذج الطيبات الطاهرات من قرون خلت وازمنه مضت مضت بايمان وصبر ويقين بالرحمن مضت تلك القلوب والقلوب الصالحه وقد سطرت في دواوين المجد عبرا لا تنسى وعبرا لا تنسى وذكريات توجب من الله عز وجل الرحمة والرضا وما هذا القرون وما هذه القرون الخالية ومع تلك النماذج الثانية ومع ذلك الرعيل ونسمة من عبيد ذلك الجيل تسمو إلى هذه النماذج نماذج أولئك الذين هدى الله فبهداه مقتدي سورة الأنعام تحب المرأة المسلمة الصالحة ثياب الصالحات حتى يطمئن بذكرهن قلبها ويسعد بالامتساء بهن قالبها ومع ذلك الرعيم ونسمة من أدير ذلك الجيل نقف مع النساء الطاهرات من سلف هذه الأمة أولا خديجة رضي الله تعالى عنها وأول وقفة مع الإيمان والثبات على الإيمان مع امرأة آمنت بربها ورضيت عن الله ورضي الله عنها امرأة كذلك النساء كاملة مطهرة مختارة من الله سبحانه وتعالى لنبيه صلى الله عليه وعلى آله وسلم امرأة أحبها الله وأحبت الله ورضيت عن الله سبحانه وتعالى ورضي الله عنها إنها يا إنها خديجة بنت خويلد التي أحبها الله عز وجل وأحبها نبيه صلى الله عليه وسلم أحبها الله حتى نزل جبريل الأمين يحمل سلام الله عليها وفي صحيح البخاري عن أبي هريرة رضي الله عنه وأرضاه أن جبريل قال يا رسول الله يا رسول الله هذه خليجة قد جاءت بإناء فيه إيام أو شراب أو طعام فاقرئها من الله السلام ومني وبشرها ببيت في الجنة من قصد لا تقب فيه لا تقب فيه ولا نظر إنها خليجة مثال الإيمان واليقين بالله إنها خديجة التي ثبت الله عز وجل بها أحب القلوب إليه إنها خديجة التي واتت رسول الله صلى الله عليه وسلم بمالها وواسته بفؤادها إذ شاركته أحزانه وشاطرته آماله وآلامه ما جاءها خائفا إلا أمنته بعد الله ولا جاءها مهموما مهزولا إلا بدلت همومه وأحزانه بإذن الله زوجة ونعم الزوجة مؤمنة بالله عز وجل حقيقة الإيمان ما إن جاءها رسول الله صلى الله عليه وسلم والخوف قد استولى عليه حتى قالت له كلا والله لا يخزيك الله أبدا إنك لتصل الرحم وتقري الطيب وتكسب المعجوب وتعين على نوائب الحق فيا الله لامرأة أتعجب من إيمانها أتعجب من إيمانها وثباتها هي تعاني وتقاسي عذابها في الله سبحانه وتعالى أم تتعجب من حكمتها وبياناتها إذ ثبتت قلبها ثبتت قلب رسول الله صلى الله عليه وسلم مضت هذه الطيبة الطاهرة إلى رحمة الله سبحانه وتعالى ومضت إلى عفوه وغفرانه ولكنها سطرت لأجيال المؤمنات ديوانا من المجد اتتت به صالحات وأي صالحات مشى على دربها الفاضل نساء مؤمنات قد يعني الدنيا وسرينا الآخرة إن مضت خديجة الأمس فإن خديجة اليوم باقية فكم من نساء الصالحات الطاهرات نسمع عنهن في هذا في هذا الزمان قصصا تعيد لنا ذكر خديجة كم من زوجة صالحة الآن اهتدى زوجها على يدها عرفته سبيل المساجد وأقامته مع كل راقع وساجد وحببته أن يكون مع الخير العادل إن ذهبت خديجة فقد أبقت لنا أمثالها وإن ذهبت خديجة فقد أبقت لنا أشباهها وإن واست خديجة الأمر رسول الله صلى الله عليه وسلم بالدين والمال والنصر فخديجة اليوم تواسي زوجها وهي داعية إلى الله سبحانه وتعالى فتضحي بمالها في سبيل الدعوة إلى الله وتضحي بأوقاتها كي تعينه على مرضاة الله سبحانه وتعالى كم في زماننا من أشباه تلك المرأة المؤمنة قالت قبل ابنته يوما من الأيام إن ابن عمك إن ابن عمك يريد الزواج بي قالت له يا أبتا أتأمريني أتأمرني بذلك قال نعم قالت سمعا وطاعا وشاء الله سبحانه وتعالى ذلك الزواج وما إن مضت أيام يسيرة حتى تبدى لها ذلك الزوج وإذا به شيطان مريض من مريض من رحمة ربه شقي طريق فما إن بلغ الخير أو الخبر بذلك القلب الذي يعمل الله سبحانه وتعالى وذلك الفؤاد الذي يرجو رحمة الله حتى احتبست حتى احتسبت المعونة من الله وقالت لقد بررت أبي بزواجي منه والله يعينني على بدايته ọpẹ́ ti fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ lọ jùlọ ọba ní àlọ jùlọ lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ìjọ ọlọ́run àti ìgbẹ rẹ̀ fọmọ ọba òjijì ọlọ́run àtẹwà mọhàmà sọlọ àyè sọjà ọlọ́run bá wa kí òjijì ọba àti àtẹbí bá wa káwọn aláàlẹ rẹ̀ àti àwọn aláàlẹ rẹ̀ àti ọkọ olùtẹlẹ lánàá wọn pẹ̀lú dára tó fi sílẹ̀ fún àti sílẹ̀ tọjú àti yáàmà gbogbo àtàkẹ́ sí ọlọ́run ọba ìbáyọ ọlọ́run ọba láti máa mọ̀ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ lẹ́bi lọ ọkọ̀ wá láti ẹ̀ka káyọ̀ wọn ọlọ́run láti bẹ̀rù wọn ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ayé àtọ̀kọ̀ náà lù ọ̀ náà lè rí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ní gbogbo ẹ̀yẹ olùgbà tó dodo ẹ̀káyọ̀ ọlọ́run ọba ní pápá àti ìpayà ẹ̀sì gbọ́dọ̀ kó lórí ayé àti kẹ́ẹ̀jẹ́ ni tí ó ti wọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba tí fáwọn tó ti gbé ń bọ̀ wá lẹ́yìn wọn àti pé àwọn obìnrin tí wọ́n bẹ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ọ̀ràn àyàn lọ́jọ́ fún wọn káwọn náà fún ọjọ́ obìnrin rí táwọn náà ti máa kọ́sẹ̀ pẹ̀lú àwọn tó ti kó ti wọn. oríire ńlá yọ máa jẹ́ sí gbogbo obìnrin tọ́jú olùgbàgbọ́ òdodo èyí tó pé sí ọlọ́wọ́n bá rẹ̀ bákan náà oríire tó ti ń wá ìmọ̀nà ọ̀sọ́dẹ̀ ẹlẹ́dà rẹ̀ pẹ̀lú òfin ẹ̀sìn ọlọ́wọ́ ba oríire ńlá yọ ọmọ jẹ́ sí obìnrin tó jẹ́ olùgbàgbọ́ tó nígbàgbọ́ sí ọlọ́run tó sì wá tó sì sin tó dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run tó sì rìn lórí ìlànà tó sì fi ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà tó là kalẹ̀ fún wa. àánú ọlọ́run tó máa bá obìnrin tó jẹ́ olùgbàgbọ́ òdodo tó dojúkọ ẹ̀sìn ọlọ́run nígbà táwọn èèyàn tó ti fi ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ alálódodo tó ti gbà lódodo nígbà táwọn èèyàn fi ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlánirọ́ orílẹ̀ ní kóbìnrin èyí tó ti pé ó múra kíákíá tó ti ṣe ìgbìyànjú kí n sagbá lórí títẹ̀lé tọ́lọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá nígbà táwọn èèyàn tí wọ́n fi ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá tí wọ́n fi ti yẹ̀yẹ́ ọ̀nà ọlọ́run àánú ọlọ́run kọ́ máa bá ọkàn obìnrin tó ti pé ọjọ́ ọkàn tí ń sọ gbogbo òfin ẹ̀sìn ọlọ́run ọba dáadáa àánú ọlọ́run ọba kọ́ máa bá ọkàn obìnrin èyí tó yí kéré níṣẹ́ ló dúró pẹ̀lú ìmọ̀nà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá títí ìmọ̀nà pẹ̀lú ìmọ̀nà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. oríire dáadáa kọ́ máa jẹ́ ti àwọn obìnrin tí wọ́n jáde nínú ilé wọn tí wọ́n lọ síbi gbogbo téèyàn fi tẹ̀lé tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bákan náà téèyàn sì ti wáyọ̀ fún ọlọ́run ọba nígbà tí àwọn obìnrin akẹgbẹ́ wọn táwọn bá jáde lọ sí ọjà lẹ́gbẹ́ gbogbo káràkátà ètò ayé yìí lásán ni wọ́n máa wà nínú ẹ̀mí tiwọn ṣùgbọ́n wọ́n máa jáde lọ sínú ọjà ìjẹ́nà láti máa wá ìjà alápákejì lọ sí ibi gbogbo àwọn tí olóríire tó ti gbọ́pọ̀ dàrá téèyàn ti sòrò ilé níwájú ọlọ́run. àwọn obìnrin wọ̀nyí nígbà tí àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n bá ń jáde lọ sáàyè táwọn ti gbafẹ́ gbogbo àwọn ilé ìgbafẹ́ tí wọ́n bá ń lọ sílẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin lélẹ̀ yìí àwọn jáde lọ sínú àbàtà àánú àlìjẹ́nà pẹ̀lú tí òun orin tọ́pọ̀ tọ́nà ọba ìlẹ́gbẹ́ ọlátẹ̀rọ̀ fún wọn pẹ̀lú àwọn aṣọ lásán tọ́jú aṣọ ọ̀tọ́ ayé àwọn ń tí wọn ìdí wọn máa ọ̀tọ́ pẹ̀lú rẹ̀ òun náà ni àwọ̀tẹ́lẹ̀ àti àwọ̀lẹ́gẹ̀ nínú ìpayọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gbẹ jùlọ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ilẹ̀ kẹlá ti sọ wípé wọ́n lè bá aṣọ jápọ̀ adarí kàfáì ọlọ́run ní aṣọ bẹ̀rù wọn lọ òun náà ni aṣọ tó lórí ìlú tó sì wúlò sí tó sì yára ìlú bákan náà àwọn obìnrin yìí wọn ò ní gbó lórí bẹ́ẹ̀ wọn ó tún wá di ọwọ́ títí mọ okun ọlọ́run ọba ilẹ̀ kẹlá tó yí irú àwọn obìnrin tó ń ṣe báyìí oríire kọ́ máa jẹ́ tiwọn oríire òun náà ní fún gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo wọn là ń wí àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe pé wọ́n ṣe ní ìmọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run tí wọ́n nígbàgbọ́ ń pa ọlọ́run ọba ìlékè ọlá níṣẹ́ ni wọ́n sì ń tó ń lo àwọn ìmọ̀ wọn tó ṣe pé wọ́n ní wọ́n ń lò nínú ilé wọn wọ́n ń lò fáwọn ọmọ wọn wọ́n ń lò fáwọn akẹgbẹ́ wọn náà láti tó fi bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba ìlékè ọlá láti pè wọ́n lákèésí lọ ìgbàgbọ́ òfìsòrò rẹ̀ orílẹ̀-èdè gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ lóbìnrin náà tẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin wo ni à ń sọ̀rọ̀ wọn àwọn tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ ni wọ́n ti kú tó orí ìgbàgbọ́ wọn oríire ní fún àwọn tí wọ́n ń gbogbo àwọn dáadáa àti gbogbo nǹkan tí yọ ọba tó wọn bákan náà ọlọ́run yóò lọ́jọ́ tí ojú àwọn kan tí ọkọ̀rẹ́ lọ́wọ́ tí ò ní ṣe é wò ara bó ti wù kọ́ pàápàá jùlọ nínú àwọn àsìkò tó ní kálukú wa dá láwọn àsìkò tó ike a máa wo ẹ̀sìn nígbà gẹ́gẹ́ bí àjòjì láàárín àwọn ènìyàn tó ẹni tí máa ń súnmọ́ lọ́hùn nínú obìnrin tí ń tẹ̀lé tọ́ ọba ẹ̀lẹ́gẹ́lá nínú ọkùnrin àwọn èèyàn máa wò gẹ́gẹ́ bí ẹni tí sì mọ ayé lọ ti wù ṣùgbọ́n lórí ìgbàgbọ́ sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá nínú orú àwọn àwùjọ bẹ́ẹ̀ oríire yọ ọmọ jẹ sí wọn ní àwùjọ tó ṣe ike tá a bá wò ó ìṣe ló jìnà kétékété tí àsìkò tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá ti ń sọ ìbísí sọ́mà kalẹ̀ ti ń sọ àlùkùránì kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam inú àwọn àsìkò tá a wà yìí ìṣẹ̀lá mọ̀ nípa wo obìnrin tí nínú àwọn àdánwò pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n tún jẹ́ obìnrin àtẹ̀gbẹ́ wọn àwọn oríṣiríṣi àwọn ìròrí tí ò dára bákan náà àwọn ìlànà tí ìpanirun tí ó jẹ́ ìlànà tí ò wúlò wọ́n máa kojú rẹ̀ nínú àwùjọ ṣùgbọ́n àwọn máa rí àwọn obìnrin rere wọ́n ó tó nínú wájú gbogbo àwọn fìtínà yìí lẹ́ni tí wọ́n máa kéde ní tààràtà nínú ọkàn wọn ní ìgbésẹ́sí wọn nígbàgbọ́ sí ẹni tí ìjọsìn tọ́jú lódodo àfi àwọn ọ̀rọ̀ sọ̀tàn àwọn ọ̀gá ẹ̀rà ìlú àwọn obìnrin báyìí wọ́n ń sẹ̀ ní pẹ̀lú ìsẹ̀mí rere tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá ní kí wọ́n tẹ̀lé pẹ̀lú wípé wọ́n máa tẹ̀lé àti ọlọ́wọ́n ọba tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá pa wọ́n láti rẹ̀ ó sì tó torí ma bákan náà wọ́n ta kété wọ́n jìnà sí gbogbo tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá ló wọ̀ ọ̀fẹ́ wọn ó sì wáá jáwọ́ jáde kó lè fi gbogbo ti jẹ́ àbúrò. a máa rí nínú àwọn obìnrin ní àwọn àsìkò tí kíkàn tí máa ń ṣẹlẹ̀ lórí kìrìtì àwọn àdáwò tí ti ń ṣẹlẹ̀ a máa rí wọn ibi ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ yọ sọ wọn lẹ́ni tó ti pé yóò mú un tó ti fi bákan náà àwọn obìnrin náà wọn ó sì wá dúró mọ́ ogun ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá èyí tó yí oríire nínú gbogbo obìnrin tọ́ba tó ti ìgbàgbọ́ fún ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá oríire òun náà ní gbogbo obìnrin tó ti pé ọkàn rẹ̀ tọ́lá tọ́kàn rẹ̀ lálàáfíà àti ọlọ́wọ́n ọba oríire nínú gbogbo obìnrin tó lu ẹ̀mí òdodo tó lu ẹ̀mí òtítọ́ fún ọlọ́wọ́n ọba nínú ìjọsìn fún ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ tẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ mùsùlùmá tẹ́ jẹ́ obìnrin Islam ẹ lọ mọ̀ yí pé gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọlọ́run ọba tó ló ń ṣe fún yìí ìkẹ́lẹ́ ọlọ́run ọba ẹ̀lẹ́jì ọlá tó ti ṣe fún yẹn o ọlọ́run fún yín láàánú rẹ̀ ni ẹni tọ́nà ọba yóò fẹ̀sìn nínú obìnrin ọlọ́run fún láàánú rẹ̀ ni o dáadáa orí ọlọ́run ọlọ́run fún abá yín bákan náà ìkẹ́ ọlọ́run ọba ni tọ́nà ti ṣe ọrẹ lé yín lórí o sì wò ó torí bí àìmọ̀ iye ogúnlẹ́gbẹ̀ nínú àwọn míì tí wọ́n yàtọ̀ sí yín lọ́lọ́wọ́n bá ìlẹ́gbẹ́ láti ti orí ìdílé ìwọ̀kùn nínú àwọn obìnrin. ọlọ́wọ́n bá kẹ́ yín pẹ̀lú ìmọ̀nà ètò ti pẹ́ ń lo ìtẹ̀lé pẹ̀lú rẹ̀ ètò ti pẹ́ ìgbàgbọ́ rẹ̀ ọwọ́ àwọlẹ̀ sínú ọkàn yín ó jinlẹ̀ sínú ọkàn yín gbogbo jìdòjìdò ọkàn yín ó ti fún kẹ́kẹ́ fún ìgbàgbọ́ tí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ rẹ̀ jùlọ. báyẹ̀ pé gbogbo oríkèéríkè ara yín ọwọ́ àti tó túká ti ń tó ń daraya pẹ̀lú oríṣiríṣi àwọn ìtumọ̀ rere tọ́wọ́ àfún ìnígbàgbọ́ fún ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ ga jùlọ. Tinú tí wá ń dùn láti máa gbé gbèsè lọ síbi ìyọnu ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ ga jùlọ. Bákan náà, tinú yín dùn lẹni tí yọnu sí tọ́nà ọba ìlékè ọlá yọnu sí ìyàtọ̀ wa bẹ̀rẹ̀ sí ní rìn lọ síbi ìtẹ̀lé tọ́lọ́run àti ìyọnu ọlọ́run ọba àti ìfẹ́ ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ ga jùlọ. Tọ́ba tiẹ̀ jẹ́ kí ọkà àwọn èèyàn ẹ̀rí kí ọkà àwọn obìnrin kan nínú ayé tá a wà fún ìkẹ́ àti ìfẹ́ láti rí kékeré yòó níbi àwọn tí wọ́n jẹ́ ẹni ire láwọn ẹni dáadáa lóbìnrin tí ọkàn àwọn obìnrin kan tọ́ba jẹ́ pé ó kú kẹ́kẹ́ fún ìmọ̀ nífẹ̀ẹ́ sí àwọn obìnrin tí wọ́n rí òwò tí wọ́n kọrin káàkiri ayé tí wọ́n ba ayé jẹ́ ṣùgbọ́n kàn sí ìṣe ló kú kẹ́kẹ́ fún ìfẹ́ sí àwọn obìnrin rere tí wọ́n pa ìhòòhò wọn mọ́ tí wọ́n ti pa ara wọn mọ́ tí wọ́n ti ṣe dáadáa tọ́lọ́wọ́n ọba ọlá fẹ́ tí wọ́n ti tún pèsè sílẹ̀ sí ọlọ́run tí ọkàn àwọn obìnrin kan láwùjọ tọ́ba tiẹ̀ lọ jẹ́ kókún kẹ́kẹ́ fún ìnífẹ̀ẹ́ sí ayé yìí àti gbogbo fìdínà yòròyòrò adùn rẹ̀ ṣùgbọ́n náà ti yín okun kẹ́kẹ́ fún ìfẹ́ fún nínífẹ̀ẹ́ ọjọ́ ìfẹ́ ìdí àlùkìyàmà fún ti bẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ọ̀fẹ́ yìí ti tún sáré tètè lọ sí ibi lẹ́sẹ̀ rí ìdí ọmọ ajé ọlọ́run àti ìfẹ́ ọlọ́run náà oríire nípa àwọn láti fún obìnrin tọ́jẹ́ pé ojú yìí láti máa sunkún látara ìbẹ̀rù ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga oríire òun náà ní fún àwọn ojú kan tó nínú obìnrin ìsunkún fún ọlọ́run tí ọlá rẹ̀ ga nígbọ̀rọ̀ bákan náà nígbà tó ti ojú ti fẹ́ ti ni lé sójú láti fi di ọ̀tọ̀ tó wá pé ojú ti yín fún òun náà ní ìsunkún nípa ìlẹ́jọ́lá àti pé báwo ni dáadáa báwo ni yóò ṣe ṣẹlẹ̀ ní ògbésí ayé àti pé ìbẹ̀rù ọlọ́run ọba ìlú kíọ́lá báwo ni yóò ṣe tó máa lékún nínú ògbésí ayé yìí á òrìrì ni báwọn obìnrin tí lùsì tí wọ́n bá rí báyìí o nígbà tí àwọn obìnrin kan tí wọ́n bá ń kọ̀sọ̀ pẹ̀lú ọ̀sọ̀ gbangba láàrin ní ọ̀sọ̀ ìta yìí ṣùgbọ́n tó dùn fẹ́yìn òun náà ní bí ẹ̀yìn ń tẹ̀lé máa kọ̀sọ̀ pẹ̀lú àwọn dáadáa tọ́nà ọba ìlú kíọ́lá fẹ́ fẹ́ kú ọ̀sọ̀ pẹ̀lú rẹ̀ nínú ìdígbàgbọ́ fún ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ àti ìmọ̀ sọ ojú ọ̀nà ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ oríire ní fún yín lórí bẹ́ẹ̀ ti sọ́ra yín kó ní gbogbo tọ́lọ́wọ́n bá ilé tí ọlọ́wọ́fẹ́ oríire ní fún yín àti pé ètò padàbọ̀ sí dáadáa yóò mọ̀ jẹ́ tìlú ẹ̀lẹ́ tẹ́ bá jẹ́ obìnrin báyìí gbogbo ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ìyá wa gbogbo ẹni tí ò tí ì dúró dáadáa nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba kọ́ bá wa tẹ́lẹ̀ àwọn náà padà nínú ẹ̀sìn torí pé ní ìbẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ni tó bá dúró tọ́ ọlọ́wọ́n ọba dáadáa ọ̀pọ̀ lóore ìwájú ọlọ́wọ́n ọba láyé mi báyìí bákan náà ó sì tún pọ̀ lóore tọ́lọ́wọ́n ọba ìlẹ́gbẹ̀ẹ́ ló ti fún wa bẹ́ẹ̀ tó bá ti dọ̀gbẹ́ jì gbogbo ayé obìnrin tẹ́jẹ́ mùsùlùmá ẹjẹ́ àwọn ọmọ ìfẹ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò èlò oníkàlùkù yín kù káàdà àwọn tí wọ́n jẹ́ àwòkọ́ṣe rere tẹ́ẹ̀mà òwòkọ́ṣe tẹ́lẹ̀ máa rìn lórí ìlànà wọn bákan náà tẹ́lẹ̀ gbẹ́sẹ̀ lórí ìgbésẹ̀ wọn tẹ́lẹ̀ tó àwọn ọ̀nà tó ti gbé tọ̀. àwọn ẹni ire tí wọ́n jẹ́ ẹni dáadáa táwọn ń jáwèé kọ́sì rere yìí tí wọ́n jáwèé kọ́sì tó dáa tó fojú hàn tó jẹ́ pé wọ́n ti ẹni tó mọ́ nínú àwọn olùgbàgbọ́ òdodo rere tí wọ́n ti rí kọjá lọ èyí tó ti tá a bá mọ̀ wọ́n wọ́n jẹ́ rere tó wúlò tó yáyì tó ti jẹ ẹni àpọ́nlé nínú àwùjọ tó ti rí lọ. ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó ti fi ọkàn wọn ní ọkàn tí ń gbé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tóbi tí ń bàbà rẹ̀ sí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó wá sí ọkàn wọn ní ọkàn tó wúlò tọ́yá yìí tó nígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba tó sì nígbàgbọ́ sí pípàdé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ lọ́kàn náà wá bẹ̀rẹ̀ sí ní bàbà ọlọ́run tí ń gbé ọlọ́wọ́n ọba tóbi kẹ́lẹ́ gbé gbèsè síbi ìgbésẹ̀ wọn kẹ́lẹ́ bá tọ̀ ọ̀nà wọn kẹ́sìlẹ̀ bá jẹ́ni jẹ́ máa ń lo ìwà ìgbésí ayé yín náà pẹ̀lú wàtáwọn wọ̀nyẹn tí wọ́n lò jẹ́sì tún lè máa kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ máa lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ táwọn obìnrin tó síwájú tó ń jẹ́ nílé tí ti lò lórí ayé kẹ́yìn náà kí dáadáa tó ṣẹlẹ̀ sí wọn kó lè bá ṣẹlẹ̀ sẹ́yìn náà. dáadájú Al-Qur'an Al-Karim ó ti sọ ìtàn fún wa lọ́pọ̀lọpọ̀ ní àwọn ìtàn àwọn ẹni ilé gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ otu tún mú jáde fún wa látòrí ahọ́n nẹ́bí sọ̀rọ̀ láti sọ́nà pé kánẹ́bí ọ̀sán lẹ̀ fún wa àwọn obìnrin tí wọ́n jẹ́ ire tọ́tọ́tọ́ yẹ kí àwọn obìnrin tiwa náà tó yẹ kí wọ́n máa tẹ̀lé ìlànà wọn tó yẹ kí wọ́n máa gbẹ́sẹ̀ lórí ìgbésẹ̀ wọn tó ti yẹ kí wọ́n máa wọ̀ sí tó ti yẹ pé pẹ̀lú ojú ọ̀nà tiwọn náà òun wọn lọ́yẹ ti rí àwọn náà nínú àwọn obìnrin tó gbé kalẹ̀ fún wa òun náà làwọn obìnrin tó ṣe yí pé wọ́n ti wá síwájú kí islam tó dé ètò ìbẹ̀rù wọn tó ṣe yí pé wọ́n dé nígbà tí islam tí wọ́n dé wọ́n ti bá nílò àwọn Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá lù gbà gbogbo àwọn obìnrin táwọn ẹ̀ka kájọ obìnrin rere nínú àwùjọ ẹjẹ́ àná ọmọ yìí pé dáadáa ju ọlọ́wọ́n bá ó ti sọ fún wa nínú Al-Qur'an Al-Karim ìta àwọn obìnrin rere nínú ìta nínú rẹ̀ òun náà ni ìtàn ìgbésí ayé Hánà lọ́dẹ̀ ìyá Mariam bákan náà nínú rẹ̀ náà òun ni ìtàn ìgbésí ayé Mariam lọ́dẹ̀ ìyá Ìsá nínú rẹ̀ náà òun náà ni ìtàn Àsíyà tọ́jọ́ ìyàwó kìràáwò tọ́nà ọba ìlẹ́jọ́ lásán fún wa nípa dáadáa tó ti gbé wọn gbé ayé ṣe nípa ìlànà rẹ̀ tó ti gbé wọn tọ̀. nínú rẹ̀ náà òun náà ni ìyàwó sáàrọ̀ ìyàwó ànẹ́gbẹ̀wá Ibrahim alayhi salam nínú rẹ̀ náà òun náà níyàwó Hajar ìyàwó àdẹ́gbà Ibrahim alayhi salatu wa salam àwọn ìtàn àwọn ẹni rẹ̀ lóbìnrin lélẹ̀ tó fi ẹ̀sìn ọlọ́wọ́ bá sọ ìtàn rẹ̀ fún wa nínú Al-Qur'an al wa tọ́lọ́wọ́ bá ń sọ wa bí ṣe ń sọ̀rọ̀ wọn fún ajẹ́ pé oníkálukú wa lóbìnrin eji lọ béèrè náà táwọn náà bá lori ilana lórí ìlànà àwọn ẹni rẹ pé ta tí ń jẹ́ sáàrọ̀ ta náà tí jẹ́ hajar ta náà jẹ́ náà hanna náà jẹ́ mariam àtàwọn obìnrin rere obìnrin tó dáa ti wa muhammad sallallahu alayhi wa alayhi sallam. àwọn obìnrin wọ̀nyí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run wọ́n tọ́jú ìgbàgbọ́ wọn wọ́n ní ìgbàgbọ́ dáadáa sáwọn ọkọ wọn níbi dáadáa tó ti pẹ́ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láti fáwọn tó ti pé ó ti ọkọ wọn ní olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni wọ́n ti ju ọtí ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìlẹ́jọ́ dáadáa pàápàá jùlọ irú Asia tó ti kóhùn tiẹ̀ fún wa lọ jẹ́ ìyàwó Fir'aun lọ́jọ́ pé ọkọ rẹ̀ jẹ́ ẹni ikújù lẹ́yìn ìbílísù lórílẹ̀ ayé torí pé kò sí ẹnìkan tó gbójú tó gbóyà tó pera rẹ̀ ní ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé tó tó Fir'aun nígbà tó káwọn èèyàn jọ fàkọọlẹ ànàrọ fúnkùn lẹ àyàlà tọwọ akéde fún gbogbo àwọn èèyàn pé òun ni ẹlẹ́dàá àwọn tó ga jùlọ. àsíyà bó ti jẹ́ pé ń bẹ lábẹ́ àṣẹ kọ̀ọ̀kan tó ṣe kọ́ jẹ́ káàfì tó ti bẹ́ẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ láti ogún ìgbàgbọ́ fún ó ti bu òṣìṣì pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ tó ti jẹ́ pé tọ́kọ rẹ̀ fi ń ṣe sábẹ́ àbí àtipá kọ̀yẹ̀ gbogbo lórí ìgbàgbọ́ tẹ̀lé áfíà mẹ́láde àtẹ káfíìn ajẹ́kọ́tọ́ tí wọ́n mọ̀ lérò pé àbọ́tọ́ fún wọn náà láti pé kọ́ àwọn pé ìwọ tó jóbìnrin mùmínà tó wá lè lọ jẹ́ ìyàwó lábẹ́ káfíìn ìwọ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ti léyìn èyí tá à ń sọ fún wa ìkó ti wá síwájú kọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá kó tó rà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam níṣẹ́ ṣùgbọ́n wa tá a jẹ́ obìnrin mùsùlùmá sí ní ìsìn èèwọ̀ fún wa a gbọ́dọ̀ fẹ́ káfíìn o obìnrin mùsùlùmá kì í obìnrin mùsùlùmá kì í ni obìnrin mùsùlùmà kìí kó nípa obìnrin mùsùlùmà kò ní kó sọ̀kànná kò ní kó nísàngó kò ní kó lókun kò ní kó lóró kò ní pélékún kò ní fẹ́ gbogbo àwọn tó ti fi wọn ṣe olùgbàgbọ́ òdodo yẹn. kódà ní òfin ẹ̀sìn ọlọ́run obìnrin mùsùlùmà kò ní fẹ́ jù obìnrin mùsùlùmà kò ní fẹ́ kírísítẹ̀sì. èèwọ̀ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá rẹ̀ ọlọ́run ọba ti sọ yẹn fún wa ní ṣùgbọ́n àṣìyà kótó di pé ìsìláàmù tọ́lọ̀ ń fi náà ní ìsìláàmù dé nígbà tó náà ti fẹ́ ọkọ tó fẹ́ òun náà mọ nǹkan kankan tẹ́lẹ̀ ọ̀mẹ̀sìn ọlọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàtà níbi musa alẹ́ sọlá tó sọlá mu dé lọ́nà ọba ìrètí ọlá lu àtẹ́bí musa sábàdé rere fún ó ti gbà bọ́lọ̀ ó sì dó tẹ̀sí ọlọ́run ọkọ rẹ̀ fara ní títí ó fi dojú òkú báyìí. àwọn obìnrin rere lélẹ́yìí wọ́n jẹ́ mùmínà sọ̀ọ́bírọ̀ wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n tún ṣe sùúrù lórí àwọn àdánwò tọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdúrà fi kàn wọ́n. àwọn eléyìí ti wá síwájú kótó nípa nípa Muhammad sallallahu alaihi wasallam dé ọlọ́run bá sọ tàwọn fún wa ibẹ̀ ni wọn tá nípa sọlá ṣèkí ni ò sọ ìtàn wọn sọ̀tọ̀ fún wa kó ní kálukú wa ẹ̀jẹ̀ á lọ béèrè nípa ìtàn wọn dáadáa káàkiri mo bá wọn wọn ti lè pèsè ayé wọn fi jẹ nítorí wọn bá ilé ìfẹ́ láti lórí ilé ayé àti láti ṣe yáàmù gbogbo ata jẹ́ obìnrin táà jẹ́ mùsùlùmá nínú àwùjọ tí oníkálukú wa tá a tó wáyé ẹ̀jẹ̀ á lọ mọ̀ yìí pé oríṣiríṣi àwọn ìgbó tọ́jẹ́ sí abiyì òun làdé tó sọ́lá fi sọ fún wa nípa àwọn àpẹẹrẹ rere tí ń tẹ fáwọn obìnrin tí wọ́n dáa tí wọ́n jẹ́ obìnrin tó máa nínú àwọn ọgọ́rùn ọdún tó ti rí kọjá lọ àti àwọn ìgbà tóun náà ti rí kọjá lọ ìgbàgbọ́ tó rinlẹ̀ ọlọ́wọ́n ọba ìlú kẹlá ti wọn àti sùúrù àti àmàdájú nípa ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gẹ̀ jùlọ. àwọn obìnrin tí wọ́n ti rí kọjá lọ yìí wọ́n kọ ìtàn rere kalẹ̀ sí àwọn àkọsílẹ̀ inú ojú ewé ojú ewé síra àwa mùsùlùmí bákan náà wọ́n ti kọ oríṣiríṣi àwọn ìtàn tó dá wọ́n kọ kalẹ̀ èyí tó ti pé ọjọ́ dáadáa fẹ́ ìjọba fẹ́ wòye irú ìlànà irú àwọn ẹni bẹ́ẹ̀ ní àwọn ìtàn tá àárín ìgbàgbé láéláé wọ́n ti ní àwọn ìrántí èyí tó ti pé ọlọ́run ọba ìlẹ́gbẹ́ láti ìrántí wọn yìí ó tẹ́ ní ìkẹ́ àti ìyọ́nú fáwọn tó ti pé ó tún jẹ́ obìnrin rere tí wọ́n pọ̀ lẹ́sìn wọn tòun ti bó ti jẹ́ pé àwọn àsìkò tí a àwòkọ́ṣe rere kò ní tán láwùjọ o a sì máa wo àwọn tó síwájú náà a máa wò wọ́n pẹ̀lú tan wọn a máa fi wọ́n kọ́ṣe dáadáa báwọn ọkùnrin ṣe wo tiwa bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ obìnrin náà wọ́n sì máa wo tiwọn ọlọ́wọ́n bá tẹ́ ọlá rẹ̀ jọ jùlọ ó ní àwọn wọ̀nyẹn àwọn wọ̀nyẹn lè tọ́lọ̀ ọba ìlékè ọlá tó ti fi mọ̀nà pẹ̀lú ìmọ̀nà tiwọn èyí tẹ́ tó tóbìnrin náà ẹ̀yà wọn náà ti bẹ́ẹ̀ di àwọn ẹni dáadáa nínú àwọn obìnrin àwòkọ́ ti àwọn obìnrin rere tí wọ́n ti lé kọjá lọ òun náà ló ní kálukú yín òun náà lẹ́wọ̀ ẹ ní wo àwọn obìnrin tó ń bẹ láwùjọ lónìí tó ṣe pé ayé òun náà ti gbogbo èròǹgbà tiwọn gbogbo tí yóò jẹ káyé ó lè máa dàgbà nínú ẹ̀mí lásán òun náà ní èròǹgbà tiwọn bẹ́ẹ̀ lómi ṣe fẹ́ kówó jọ òun náà lè ro tiẹ̀ bẹ́ẹ̀ lómi ó ṣe bímọ òun náà lè ro tiẹ̀ bẹ́ẹ̀ lómi ó ṣe wá ayé yìí òun lè ro tiẹ̀ ṣùgbẹ́rù àwọn tọ̀hún yẹn báwo ni wọ́n ṣe pàdé ọlọ́run pẹ̀lú rọrùn tó nígbàgbọ́ sí ọlọ́run báwọn ni wọ́n ti rí àlùjáná ọlọ́run ọba ìrèké ọláwọ̀ òun náà ni èrò tiwọn. ìjẹ́ ká wá fún wa nínú àwọn obìnrin tó mọ́ tí wọ́n bá nínú sálàm lògbà tí wọ́n jẹ nílé tó ṣe pé àlẹ́bí sọ́lọ́lá àdìsọ́làm ọkọ̀ tán wọn pẹ̀lú dáadáa àwọn olùkọ́tà ayé wọn kọ ìta wọn pẹ̀lú pẹ̀lú rere. alákọ̀ọ́kọ́ nínú àwọn ìyá táàmù wa bintu lọ́ọ̀dì nàbí ورضي الله تعالى عنها وارضاها ìyàwó Khadija kọ́lọ́wọ́ bá kó bá wa yọnu sí wọn tó ti pé wọ́n jẹ́ ọmọ Khuwaylid tí wọ́n ti jẹ́ ìyàwó anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìyá yìí wọ́n jẹ́ àkọ́kọ́ fẹ́ ìyàwó anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ń ti bọ́lọ̀ wọn bá ilé kí ọlá bó ṣe ṣe rere. tó ṣe dáadáa fún ìyá yìí láti pèlè ayé wọn ìtàn tó dáa ni wa kọ̀díjà ní láti pèlè ayé wọn wọn jẹ́ obìnrin rere obìnrin tó wúlò ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe wọ́n ní ọlọ́rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó ti ṣe wọ́n lẹ́nu tó fi ọkọ kìíní tí wọ́n bímọ fi ọkọ ẹlẹ́kì tí wọ́n bímọ fún àwọn méjèèjì ayé wọn kó tó di pé ìyá kọ̀díjà wọn gbọ́rú pánẹ́bí ìsoníjàmbá pé tí wọ́n bá kó sọ́dọ̀ rẹ̀ yóò mójútó yóò sì gbé dúkìá onídúkìá yóò pè fún wọn dáadáa eléyìí náà jẹ́ ẹ̀kọ́ pé ní àtẹnìkọ̀ kan náà tá a jọkùnrin tá a jóbìnrin gbígbé èèyàn máa ń jẹ́ àmì ni èèyàn máa ń jẹ́ ni tí ọkọ̀ ọ̀fàlẹ̀ sí ànábì sọlọ́lá àdìsọ́lá ọlọ́run tí ìfọwọ́ àyíkalẹ̀ fún kò tí ìfọmọ ogójì ọdún sànàbí fi gba ìròyìn pẹ̀lú pé owó olóòtítọ́ olódodo ni bákan náà jáwa náà wá ń jẹ́ni tọ́kàn balẹ̀ sí a ti jẹ́ olóòtítọ́ olódodo níbi àwọn ìṣe wa ẹ̀jẹ̀ wa ẹ̀dá kọjá fúlàtí àdúgbò yìí. ìyá yìí gbọ́ nípa sọ̀rọ̀ láti àti àmánà rẹ̀ arábìnrin ìyá wa wọ́n ti jẹ́ni tó ṣe é pé wọ́n jẹ́ olùṣòwò ọwọ́ agbára látọ̀dọ̀ àdúgbò sọ́dà ọwọ́ abá wọn ti òwò lọ pẹ̀lú ìkan nínú àwọn ọmọ ọ̀dọ́ Khadija níjọ́ kìlíà ní ọ̀bí ọmọ ọ̀dọ́ ọ̀rọ̀ ẹ̀yìn hà gbogbo ìrìn àjò tí alẹ́ sọ́lá ń ṣe pẹ̀lú arákùnrin ìṣe ni ó jẹ́ ìrìn àjò tó dára púpọ̀ yẹn ni pé pẹ̀lú ọmọ ọ̀dọ́ ìyá Khadija yìí ìrìn àjò tó dára púpọ̀ ni ó sì kún fún ìrìn àjò owó tó wúlò tó péèrè tó nípọn tó kò dání àtòjú owó àtẹrẹ àdébìsọ́nà lọ́wọ́ àdìsọ́nà gbogbo ya Khadija sí ìmọ̀ púpọ̀ látara ìfọkàntán ìfọkànbalẹ̀ sí torí látara nígbà Muhammad sallallahu alaihi wasallam. ẹgbẹ́ gbà mí wọn a máa kọjá fún yẹn gbà mí pé ọjà iṣẹ́ tẹ́ náírà ni ẹlòmíì ò wá àríta nínú àánú ọlọ́wọ́ àríta bíi fífítì náírà kò ní dọ́dọ̀ ọ̀gá rẹ̀ fáyọ fọ́tí fọ́tí náírà gbogbo gbogbo èrè ìpátá àtọ́jú owó gbogbo ẹ̀lú tó fọ́ gàrí. a yàwá Khadija ọ̀rẹ́ fún lójú púpọ̀ ọ̀rọ̀ ìdìtọ̀ yàwá Khadija lójú pé táwọn èèyàn báyìí tún bẹ lórí ayé a látara bẹ́ẹ̀ ọwọ́ àwòyàwó Khadija láti gbé kọ́fí àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ kìíní àná yàwó Khadija ju àtẹ́gbà sọlọ́m lọ dáadáa wọ́n ju wọn lọ lọ́jọ́ orí ní gbajúmọ̀ ní owó lọ́lá lówó gbogbo ẹ̀ wọ́n fi ju àtẹ́gbà sallallahu alaihi wasallam lọ ṣùgbọ́n yáa yìí wọ́n lé gbìyànjú àti bí àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam adépẹ́nu sẹ́ríyà obìnrin náà lè rí ọkùnrin tó nífẹ̀ẹ́ sí tóun náà ó tí ó sì gba ọ̀nà sọ́dá láti fi tètè gbóhùn nífẹ̀ẹ́ yìí. bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ bóbìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin láwùjọ táwa wà kò tiẹ̀ ní tètè gbóhùn nífẹ̀ẹ́ rẹ̀ rárá. títí ilé ìfọmọ lọ́wọ́ nígbà tó bá bọ́mọ lọ́wọ́ yóò tó máa jakoro pé òun sì lòun fẹ́ fẹ́ brọ́dà yẹn o. táwa náà tá bá fẹ́ jẹ́ obìnrin táwa àwòkọ́ṣe dáadáa lára ìyá wa Khadija radiyallahu ta'ala anha nínú táwa náà ó ṣe òun náà ni pé táwa náà bá tiẹ̀ rẹ́ni tó wù wá nínú ìfẹ́ á gba ọ̀nà tó dára tó rẹwà láti fi gbé ìfẹ́ wa sí ẹni ìlọ́kàn èmi máa ń sọ fáwọn àtà àjọbìnrin lọ́pọ̀lọpọ̀ wípé ọ̀nà ń bẹ dáadáa tóbìnrin lè lò láti fi sọ fọkùnrin pé òun fẹ́ nínú àwọn ọ̀nà òun náà ni pé obìnrin tí bá ń bẹ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ni dáadáa tí wọ́n yé ṣe oníbèkebèke èèyàn ó lè ṣiṣẹ́ látara àwọn èèyàn rẹ̀ wípé ẹ̀yin èèyàn mi arákùnrin mo fẹ́ràn àti fẹ́ iṣẹ́ wo lè fẹ́ bá ń ṣe lára rẹ̀ táwọn obìnrin tí wọ́n bá jẹ́ ni tó gbọ́n wọn kàn lọ sọ́dọ̀ ọrú ọkùnrin yẹn ni pé broda lágbájá láti jọ ìkílódé tẹ̀ fi tí níyàwó ti kú kí wàá lóde tẹ̀ fi tí lómìn àrípélé yìí wọn sọ bẹ́ẹ̀ fúnrú obìnrin báyìí tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún tí wọ́n bẹ́ẹ̀ lè sọ mi ta tó kò kankan tó lè tí mo lè pé irú ọkùnrin báyìí tí wọ́n ti sọ̀rọ̀ gbólóhùn yìí fún ìyìn tí àjẹ́ ojúṣe àwọn tí wọ́n wá bá lóbìnrin ni kí wọ́n sọ pé ah, ẹ̀rẹ́ ni tẹ́ẹ̀fẹ́ ẹ̀ ṣe fẹ́ àǹtí lágbájá ẹ̀ ṣe fẹ́ fisa lágbájá ẹ̀ ṣe fẹ́ ìyá lágbájá à ah, ìyá lágbájá yẹn ò lè fẹ́ mi o kí ni irú mi ní irú rẹ̀ ó sọ pé òun fẹ́ fẹ́ mi subhanallah kí ni irú mi ní tí ó sọ pé òun fẹ́ fẹ́ mi kò lè fẹ́ mi ẹ lọ tan jẹ lọ sí changing of our mosque ní ṣọ́ọ̀pù mi kí ni irú èmi wá ní tí ó fọ aṣọ fún òun fẹ́ à ah, tó bá jẹ́ pé ẹfẹ fẹ́ wọn lè fẹ́ ẹ kọlù dà wọn ẹ̀yin ẹtì ẹsọ fún ọ pé ẹfẹ wọn gbogbo yóò tún wọn bá wí tẹjá gbọ́ tẹsí mọ kóbìnrin tí wọn ti wà ó ti wà tà láti kalẹ̀ pé òun retí kí irú ọkùnrin ẹbí òkò ṣe kí ni o kọ kẹnu dòun. lọ́kàn lọ́ba lọ fi ìgbìyànjú pé bá ní ẹ mo ti gbọ́n tẹ́ wí irú yín kọ́lẹ́ wà téèyàn sọ pé èèyàn ọ̀dá lóhùn ṣùgbọ́n ẹ fún mi láàyè kí n bẹ lọ́hùn sẹ́mọ̀ kọ́rọ̀ tutù ọ̀rọ̀ ọ̀rọ̀ ti ní tòmọ̀ tírú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ torí de eléyìí ọ̀nà ń bẹ fóbìnrin tó lè gbà tó lè tọ̀ láti yí pé kó fi sọ fún obìnrin fún fún ọkùnrin tó nífẹ̀ẹ́ sí ipò òun ṣe kí ni òun nífẹ̀ẹ́ rẹ̀ nínú rẹ̀ tọ́jẹ́ ọ̀nà ẹ̀lọ́ kí èso náà tààrà òun náà ní pé tẹ́ ẹ bá rí nínú ìfẹ́ tẹ́ ẹ bá rí tẹ́nìkan bá lọ ra underwear wá fún yàn ọ́ pàtàmọ̀ fún ni àtàmọ̀ ni underwear nǹkan àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin bẹ́ẹ̀ elu ọrụ tàbóbìnrin bẹ́ẹ̀ fọkùnrin ọ ń pàtàmọ̀ ọ̀fẹ́ ni. àtàmọ̀ tí ń bẹ lọ lábẹ́ rẹ̀ ni pé sórí bí ọ̀ndà àwọ̀tẹ́lẹ̀ yìí ń lé ara re bẹ́ẹ̀ ló ṣe ń wù èmi náà pẹ̀lú ọlọ́run láìpẹ́ kára ni ọmọ kára ẹlòmí ọmọ túmọ̀ rẹ̀ kọ̀mọ̀ kó ní túmọ̀ ẹ wò yá wa yìí rọ́bì wọn fúnra ara rẹ̀ ó ṣe ń rọrùn láti yí pé kí àmínú tó sọ́là kọ́fẹ́ ìyá wa Khadija ìyá yìí ìyá ńlá ni o àgbà nínú àwọn olóríire ni ìyá àgbàlagbà tí wọ́n jẹ́ ni dáadáa tí wọ́n já òkọ́ ṣe rere kò náà ni ìyá wa Khadija radiyallahu ta'ala anha ìyá wa Khadija ó ń fẹ́ àmínú tó sọ́là báyìí gbogbo tí ń jẹmọ́ dúkìá oko owó rẹ̀ oko sábẹ́ ọ̀kápá ẹ̀mẹ́bí sallallahu alaihi wasallam. ẹ̀rí dúkìá yá ìsìláàmù náà síwájú sí ìsìláàmù tó ní ilé owó nínú dáadáa tọ́lọ́wọ́n ọba ilé kíọ́lá tó ṣe fún Islam látara àyà yìí ni. àwọn èsì obìnrin tó jẹ́ mọ̀nánà wọ́n èsì onírèkú lórí ọkọ wọ́n jẹ́ obìnrin rere tí wọ́n dúró di ẹ̀sìn ọlọ́run ọlọ́run kẹta wọn bẹ́ẹ̀ náà àwọn obìnrin ẹ̀jẹ̀ akọ́ṣe dáadáa lára yàwá Khadija yàwá Khadija radiyallahu ta'ala anha kèé so onírèkú lórí ọkọ ẹni tí ó kó dúkìá rẹ̀ sábẹ́ ọkọ ni. ẹjẹ́ àti bá ṣùgbọ́n ṣùgbọ́n ẹ̀jẹ̀ náwó yẹn fún mi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ báyìí ẹ̀jẹ̀ báyìí rárá o máa darí ẹ̀ sì máa ń dá sí gbogbo bí tó tọ́tọ́ yẹ ni. ìyá yìí ọlọ́run ọba ilé kan láti tún kẹ́ wọn pẹ̀lú ọmọ mẹ́fà fún àtẹ́gbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìyá wa Khadija àwọn ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba ìsìláàmù lódìdí gbẹdọ bá nínú ọkùnrin àtobìnrin tààlẹ tó kọ́kọ́ gba ìsìláàmù láyé látọ̀dọ̀ àdéhùn sọlá ìyá wa radiyallahu ta'ala anha wa radaha ìyá yìí olóríire ńlá ni olóríire nìyá yìí nígbà tí àdéhùn sọ̀tọ́lá kí máa ń lọ sí ìjọsìn ní gáàrò ìrọ̀ níjọ́ tí ọlọ́run ní kí mọ́lákù jìbìlá alẹ́ sọ̀lẹ́tù ọ̀sẹ̀lẹ́mọ̀ yọjú sí àdéhùn sọ̀tọ́lá ní ìrísí mọ́lákù rẹ̀ ní ìrísí màláìkà rẹ̀ léèyàn bá rí nǹkan tí báyẹn lẹ́rú ẹ̀rú ọba yẹn o ànábì ẹ̀rú bá ọ̀yàrá ọ̀tara tàtà lọ́lé ẹ̀dá sọ́bomi ẹ̀dá sọ́bomi ẹ̀dá sọ́bomi nígbà tí ìbẹ̀rù lọlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìyá olóríire yìí tó nífẹ̀ẹ́ ọlọ́run dáadáa tó nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ sanabi sọlọ náà nífẹ̀ẹ́ rẹ̀ ìyá yìí ọwọ́ sọ fún anabi sọlọ nígbà sanabi sífọ̀ kàbalẹ̀ dé fún lẹ́yìn ìbẹ̀rù tó ti rí sanabi sọlọ ní a ah, ẹ̀rù ń bà mí lórí ara mi ṣé ìparun ò ti dé báyìí mo ń wò pé kó súnmọ́ ikú ti súnmọ́ báyìí ṣùgbọ́n ìyá olóríire yìí ìyá dáadáa yìí ó fi ànẹ́bí sallallahu alaihi ó fi lọ́kàn balẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn tó dára tí ìsànsẹ́kù fún wa tí ànẹ́bí sallallahu alaihi wasallam tó ti sàlàyé ẹ̀ fún wa kí ni díyà ìsọ̀ ó ní kẹ́là ó ní lójú ẹ̀ kò síkú lójú ẹ̀ láyé òfin yàtọ̀ lọ́wọ́ abàdà ọlọ́run ò ní ọ ni ànẹ́bí bákan náà wọ́n tẹ́sítẹ́bù màdù ẹni tó jẹ́ aláìní ọ̀n bá wà nǹkan bákan náà wọ́n tó ẹ̀yìn aláwọ̀ náà wáyé bíi hàpọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí òun tì wọ́n lẹ́yìn lórí dáadáa. subhanallah sẹ́mi pé tọ́ bá jẹ́ obìnrin míì ni tá a sì ń rí dáadáa nínú àwùjọ tá a wà yìí lè pé olórí ibú ọwọ́ rẹ̀ ó ti tójú wọlé ní ìtójú wa lójú rí o sójà tó lágùn má sọ mí dogún ọ̀sán gan subhanallah ẹ̀gbọ́n tóbìnrin rẹ̀ wọ́n ní kálá rárá o ikú sí lójú rẹ̀ lẹ́yìn yọkùnríyàkàlọ́hùn abàdà ọlọ́run ní lójú tí ọ láéláé. obìnrin náà ta ajóbìnrin tá a fẹ́kù lónìí ẹ̀sìn dára ọkọ wa kí ni tó kù ká gbẹ̀sìn pẹ̀lú ẹ̀ náà ní ah, lẹ́sìn ṣe gbogbo ẹrú ti

ọjà arákùnrin kan nínú àwọn ànàsọ́ọ̀rọ̀ tá a mọ̀ pé gbà yẹn islam tẹ̀sẹ̀ ń dé ní o àwọn tẹ̀sẹ̀ ń rán àná tuntun láwọn tẹ̀sẹ̀ ń sọ́dà ni nàṣírọ́ọ̀nì òun náà lòun jẹ́ gbà yẹn ó sì máa ń fi èdè ebéèrú kọ̀ọ̀kan dáadáa ó ti fọ́ lójú ó ti dàgbà ó ti fọ́ lójú ìyá débẹ̀ ó ní ó ní á ah, nàmúùsù tó wá bá Musa alayhi salatu wa salam lọ́wọ́ abáwọ̀ náà á ah, bí ọlọ́run bá ti ní kí n wà láyé lọ́jọ́ táwọn ọ̀jọ́ rẹ̀ tí wọ́n lé ọ jáde kúrò nínú ìlú màá ràn ọ́ ṣe ní àrànṣe kan tó ti kó tóbi àdébí sọlọlá àtọlọ béèrè pé àwọn àjọ mi àwọn èèyàn mi àwọn aráàlú ṣé wọn àwọn alẹni jáde bí wọ́n rákọ̀ ní kò sẹ́nìkan tí ó mòrò tó mú wáyé wá tó ṣẹlẹ̀ sí ọjọ́ ṣẹlẹ̀ sí àbíkáwọn òun lọ́ta àwọn olùmọ̀tìmọ̀ sọ fún wa pé tí káfíìrì bá lóhùn yọnu sí islam tó ti fura sí o káfíìrì ni irú ẹ̀sìn lágbájá òun lè bí pẹ́ ẹ̀gbọ́n kírísítẹ́nì ní kinní ẹ̀ ó pe a lẹ́yìn Dawud orúkọ wò lẹ́tọ́ jẹ́ oníkunlé ẹ̀ bùrọ̀dá kúlé infact infact tí ìbá sẹ̀sì dẹ̀ ń ṣe o ìwà wa kírísítẹ́nì lẹ́mu ìwà wa kírísítẹ́nì lẹ́mu inú jẹ́ náà wá pé màṣá àlọ́ wọ́n lẹ́ níwà àmọ́ láìkì ti yìí ọ̀tà ìmọ̀ wípé ẹ̀sìn rẹ ti dóró ní ọmọ pẹ́sìn ni òdúró déédéé ni tọ́ba ti rí sẹ́ni tí èsì olùgbàgbọ́ òdodo tí bá ti ń lẹ́sìn rẹ̀ òun ṣe kí ni òun lòun yọnu sí. tọ́ bí wàhálà kan ti sọ eléyìí kó ti sọ bá ní sùsùlọ̀m nìyẹn. tòótọ́ túmọ̀ pé ìyàwó akọ̀dé ìjà rọ̀bí ọlọ́run tí ara nìyà ẹni rẹ ni o aṣáájú àwọn ẹni rẹ òun náà sì nìyá náà. tó bẹ́ẹ̀ gẹ́ ibi tíyà yìí tó gbìyànjú dé wọ́n náà ní wọn wọ́n ná ọrọ̀ wọn wọ́n ná ọmọlúwàbí wọn láti protect àdébùsọ́lá láti rọ́bà ìsọ láti fi sọ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìsọ ọlọ́run lẹ́yìn ààbò ọlọ́run ọba ìlú kẹlá tọ́lọ́run ọba ìlú kẹlá ti kó jìtẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam sẹ́mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ń gbà mí tí wọ́n bá fẹ́ mú ọkùnrin ipa tẹ̀yàwó rẹ̀ ni ó ti mú. torí àwọn olórí gbogbo obìnrin pọ̀ níta kọ́lọ́dàmù làwa ń bẹ àwọn obìnrin kóbìnrin tí wọ́n ti ya garawa tí wọ́n ya páànù wọ́n bẹ́ ń ta tí wọ́n fẹ́ ẹ má bẹ́ẹ̀ ṣe mú ẹ dá mi dá yín sọ fún yín. ṣé báwọn kan ní ìyàwó ànẹ́bì lò àwọn méjèèjì yìí ọlọ́wọ́n ọba ilé kí ọlá ó sọ pé ẹni iná ni wọn látara pé wọ́n jàǹbọ ọkọ wọn. obìnrin kọ́sẹ̀ rere lára yàrá ara obìnrin ni wọ́n obìnrin tó fọkàn tó fi ọkọ lọ́kàn balẹ̀ òun ni wọ́n obìnrin tó gbọ́ tọlọ́run tẹ̀lé tó gbọ́ tòjú sí tó ń tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun náà ni ìyá wa ọba ilé látara bẹ́ẹ̀ lọ́mọ yíké ẹgbà wá nínú ẹgbàá tó wá látọ̀dọ̀ apá wa Abu Hurairah radiyallahu ta'ala anhu nípa pé malaku jibril alayhi salatu wasalam ó sọ̀kalẹ̀ wá bá nẹ́bí sallallahu alayhi wasallam ó ti kí anẹ́bí sallam ó ti ní kí ó ní ọlọ́run ọba ilé kíọ́lá ó ní kí òun ó kí ìyá wa Khadija radiyallahu ta'ala anha bá mi kí Khadija bá ń sálámọ̀ sí ní kíkí látọ̀dọ̀ ọlọ́run àti látọ̀dọ̀ mi ọlọ́run ọba ilé kíọ́lá sì ní kí n dún nínú pẹ̀lú ilé tó rẹwà tó dára nínú àlìjánnà ilé ìkéésele kílé kéésele aláriwo kéésele tí ọ̀dà kéésele táriwo gbò àwọn ọ̀rọ̀ sọkúsọ kò sí nínú ilé náà bí o ṣe pé ilé ìfọ̀kànbalẹ̀ ilé ìfàyàbalẹ̀ ilé dáadáa ilé rọrùn òun náà ní ilé yìí tọ́lọ́ ọba ìlékè ọlá tí ó jogún fún yàwá Khadija rọ́bì ọlọ́ọ̀tàlẹ̀ nínú àlùjánnà bákan náà ilé tí ò ti pa káleke bẹ̀ ilé ìfàyàbalẹ̀ òun náà nínú ilé yẹn iṣẹ́ tẹ̀yàn ṣe tọ́lọ́ ń fi ní ẹ bá mi kí ẹ bá ń sálámà sí i tí malaku jibril alayhi salatu wasalam fi ń sálámà síyàn tọ́lọ̀ fi ń sọ̀rọ̀ àlìjẹ́nà sí àwa kọ̀díjọ́ wa á mọ̀ pé àwòkọ́ṣe rere ni ìyá rere yìí òun náà ni wọ́n jẹ́ fún àwa tá a jẹ́ obìnrin nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ lágbègbè dídúró ti ẹ̀sìn ọlọ́run lágbègbè iná ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe lágbègbè ìdáàbòbò ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ lágbègbè ká pépè nínú ẹ̀sìn ọlọ́run lágbègbè ká lo ìwà tó dára nínú ẹ̀sìn ọlọ́run àti pẹ̀lú àwọn èèyàn lágbègbè ká ṣe rere ní sí ọkọ ẹni tọ́mọ ẹni kásàmójútó bẹ́ẹ̀ kásàmójútó àwòkọ́ṣe rere òun náà ni ìyàwó Khadija radiyallahu ta'ala anha òun náà ni wọ́n jẹ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha bó ti jẹ́ pé àwọn náà ni ọmọge ẹyọ kan tàbí ilé sọ pọ́jọ́ ọmọge ọmọ labí ti ń bẹ nínú ìyàwó àní sọ̀tọ̀lọ̀ ní gbogbo ìgbà kí àní sọ̀tọ̀lọ̀ bá ń dárúkọ ìyàwó Khadija báyìí ìyàwó Aisha máa rí owó rẹ̀ lára ike kí ló dé kí ló dé ẹ̀pàwọ̀ àti ìyá arúgbó yìí náà tó le tó bẹ́ẹ̀ sékè wá sí pọ́lọ̀ ti fẹni tó lóore ju kọ̀díjà ń pààrọ̀ fún wọn Muhammadu sallam lọ́ọ̀lì tàwa ló ń tọ̀ ó lóhun náà ni ọmọge lòun sàábé lóbìnrin ọmọ sàábé lóbìnrin anabi sọ sọlọm sọ pé mo fi ọlọ́wọ́n bá búra ọlọ́wọ́n ò fi ẹnìkan ọ̀pá ọ̀fẹ́ nìkan pààrọ̀ fún mi tó lóore tó dáa tó kọ̀díjà dé gbogbo yọ̀ dàbí lọ. ọ̀rin kọ̀díjà níjọ́ táwọn èèyàn pè mí nírọ́ olókọ́kọ́ pè mí lólódodo níjọ́ táwọn èèyàn mú sùtà tí wọ́n fi ń kàn mí ó tún gbà mí nígbà táwọn èèyàn pa mí tì ó mo ti tó mi tó o sì nínú àwọn ọmọ tí mo bí láyé mẹ́fà lọ́lọ́wọ́ ọba ìlẹ́sẹ̀ lájú fún mi lára rẹ̀ subhanallah bó ti jẹ́ yarúgbó náà ọlọ́run ọba kò tí ì fẹ́ nìkan tó tó hàn níjà kò tí ì fi pààrọ̀ ní alára bó ti rí bọ́ọ̀ kódà àwọn ìtàn gbé wá bí àníṣọlá nígbà mi tó bá pa ẹran báyìí yóò ní kó tó lọ ha fáwọn ọ̀rẹ́ kọ̀díjà radiyallahu ta'ala anha lẹ́ni tánìṣọlá ti ń ṣe dáadáa sí yàwá kọ̀díjà tó ti rí yàwá kọ̀díjà wọn ò ṣèṣì ní orílẹ̀ ayé mọ́ tí ọlọ́wọ́n bá kọ́ba ayọ́nú sí ìyàwó àkọ́déjà àti gbogbo àwọn ìyàwó ní àpapọ̀ barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafani wa iyyakum bima fihima min al ayati wal hikma wa fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. sàdúpẹ́ fún ọlọ́mọba kí ọlọ́run àti ìgbẹ́lẹ̀ kọ́ máa bójú sí ọlọ́run sọ́lá àwọn ará lérè àtàwọn sàhábà rẹ̀ tí ọlọ́run bá kó wọn lágbàdo. wà tí a jẹ́ ẹrúsìn ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ní àdáyẹnrí àwa tí a jẹ́ obìnrin. ẹ jẹ́ àlọ́ pé tí ìyá wa Khadija radiyallahu ta'ala anha nínú àwọn àwòkọ́ṣe wa tí wọn sí ní orílẹ̀ ayé má ìyẹn ò túmọ̀ wọn ó di tí ò ní sí lórílẹ̀ ayé má torí pé ayé wọn ń bẹ nínú àwọn ojú lọ gbígbẹ́ ni yóò tó bá wo obìnrin tó jẹ́ aṣíwájú rere tó jẹ́ ẹni dáadáa nínú àwọn tó ti lè kọjá lọ tó tẹ̀lé sí ọlọ́wọ́n bá dáadáa wọ́n sì do tiẹ̀ sí ọlọ́wọ́n bá ìlẹ̀kẹ́ ọlá ẹnìkan tó bá wù wọ́n sùsùn tó na kọ́tẹ́ wọn tó gba ojú ọ̀nà wọn tó tọ òpópónà wọn tó nígbàgbọ́ bí wọ́n ṣe nígbàgbọ́ tó ṣe rere gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe rere ó súnmọ́ tìrú ẹni bẹ́ẹ̀ kó irú tí wọ́n rí tí ọ̀bá ti ẹ̀rí tán yóò rí tọ́pọ̀ nínú dáadáa tó ṣe pé wọ́n rí torí pé ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní láti ẹ̀kọ́ kọ́díńdà habat arbaabuhu wọ́n sọ fáwọn tó ní nǹkan ti lọ ọ àwọn olówó ti lọ àwọn olùbẹ̀rù ọlọ́run ti lọ àwọn olùsílọ́run ti lọ àwọn báyìí báyìí báyìí nínú ẹ̀sìn ọlọ́run ti lọ wọ́n sọ bẹ́ẹ̀ o torí pé kúndù mẹ̀sára àìlè àdáre dé wọ́pọ̀ gbogbo ẹni tó bá nìlú ní òpópónà kan yóò débi di lọ́jọ́ kan. fọ́tẹ̀sà báwù ìlànà tẹ̀kùnù mìsìláhùn ẹ kọ́sẹ̀ wọn bẹ́yìn ọ̀bá tiẹ̀ dàbí irú wọn tán ẹ gbìyànjú ẹ kọ́ wọn torí pé ìnà tẹ̀sẹ̀ buha bí sọláàhì àwọn bí rìjáàlì fàlàhì ìmọ̀ kọ́ àwọn tí wọ́n jẹ ẹni rẹ lórí dáadáa tí wọ́n ń oríire bẹ́ẹ̀ yege dáadáa lè dàbí irú wọn torí wọn bá ti sọ pé a lè dàbí irú wọn rìnrìn ká dàbí irú wọn dúró lórí pé ṣe bá ní a lè ọlọ́run ti sọ pé bàmá bàlà gómi ìṣàrọ̀ mẹ́rin ẹ̀lẹ́dẹ́dọ́kan ọ̀gá ìdẹ́ ẹ̀wà wọn torí ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀já gbàfẹ́ ń tọ́lọ́ ń gbà fún èmi ò sinmi báyìí èmi ò lè ṣerú sẹ́ wọn tẹ̀yìn àbẹ́ wa kó tútú tó kọ́lé ọkàn ọjà ju pé ó lè padà wá tó wá lọ ọ lè ju àwọn tó ti pé òun tó lérò lọ ṣùgbọ́n tó bá pa kíkí mara tó múra pé mo fẹ́ dàbí wọn mo fẹ́ dàbí wọn mo fẹ́ dàbí wọn bí ọba dé ìtọ́pọ̀ nù tí wọ́n ṣe yóò sì níbi kan dé kí wọ́n pè á á òun náà lépa tẹ̀ kó bá wọn tán àmọ́ kò rí wọn bá tán àmọ́ ṣègbìyànjú kó ló fi rí ọlá àsúnmọ́ tọ́dọ̀ wọn nínú àlùjánnà torí àwa tá a jóbìnrin ẹ̀jẹ̀ àwọn ìpè bí àwọn ìyá wa yìí tá a mú ọ̀rọ̀ wọn ní àkọ́kọ́ yìí tí wọ́n bá tiẹ̀ jẹ́ ní tí wọ́n sì láyé mọ́ àwa náà ẹ̀jẹ̀ á lo ìtàn ìgbésí ayé wọn bákan náà àtìtún ní sàbẹ́kù nínú gbogbo àwọn àwùjọ àwọn obìnrin rere tó fi ìlànà tiwọn náà tẹ̀lé lánàá àwọn tó ti gan jẹ́ nílé wọn ẹ̀rọ àwọn obìnrin míì wọlọ́ọ̀hìn wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kì ọlá ni èébú eléèbú kò ní mú fi kó lórí ẹ̀sìn ọba ìlẹ́kì ọlá ẹ̀rí àwọn obìnrin wọ́n máa tẹ̀lé àti ọkọ wọn lábẹ́ àti ẹ̀tọ́ àti tòjúṣẹ́ ọlọ́sọ́lọ́ wa àríwá ìlú gbogbo ní dáadáa nínú ọ̀rọ̀ nínú wà nínú ṣe yóò máa tẹnu wọn jáde yóò máa tara wọn jáde a ní sàbẹ́kú eléyìí ní gbogbo àwọn àwùjọ tó ṣe gbóǹkà lóko àti àwà tó ń ti bó ṣe jẹ́ pé àwọn àwùjọ tá a wà yìí bó ṣe ń rí bó ṣe ń rí yẹn a sì rí àwọn obìnrin tó ṣe yí pé wọ́n dúró tiẹ̀ sí ọlọ́run bá dáadáa àwa náà tá wá kù tá àwọn ra wa lẹ́ni táyé tí ìmójútẹ́sìn ọlọ́run ẹja mójútẹ́sìn ọlọ́run ẹ má sì jẹ́ ara wọn tí wọ́n ń tẹ̀sìn ọlọ́run yìí lálàtẹ̀jù kan torí ẹlòmíì nu obìnrin tó bá ń ráwọn obìnrin tí wọ́n dúró tẹ̀sìn ọlọ́run títàsìkò tó yẹ kẹ́yìn ló yíra padà ó yẹ kẹ́yìn ló ti mọ̀ ṣe báyìí ó yẹ kẹ́yìn ló ti mọ̀ ṣe báyìí ẹlòmíì ọ̀sọ̀rọ̀ burúkú sí obìnrin tí ń ṣe tọ́lọ́wọ́n ọba ìrìnkì ọ̀la ni wọ́n ló nílò ìyá ọ̀tán náà ṣé bá lọ ara rẹ wọ́n ń kì fún ọ tọ́lọ́wọ́n bá bá tún sọ̀rọ̀ fún apá aráàmọ̀ tí wọ́n tún dá alẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń pè wá síbi dáadáa ẹjá jẹ́ pé wọn ẹjá jẹ́ dáadáa ẹbí tó rí rẹ ń bá ṣẹlẹ̀ ìwọ ló ní fúnra ara rẹ lódìdí akẹ́láṣe òun náà rí ládàá kó pé ọ̀tọ́ sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kì ọlá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti dáadáa yóò rí ládàá rẹ̀ gbà níwájú ti ọlá ìgbà jùlọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ amójútẹ́sì gbogbo ń tàn sèyí láwùjọ tá a wá àwọn àtàjọ obìnrin tá a mójútẹ́sì yìí ẹ̀jẹ̀ akọ́sí àwọn obìnrin tó Islam lọ wo àwọn tó lọ́n nínú àwùjọ tá a wà ẹ̀jẹ̀ náà ká ṣe kí ni o ká ní pẹ̀lú wọn ká pọ́sẹ̀ wọn ká bá wọn ká bá wọn lò káwa náà ká lè gbìyànjú àti dà gẹ́gẹ́ bí irú wọn mélòó mélòó lóbìnrin lónìí táwa bẹ́ẹ̀ tó ta jọ yóò máa wá dáko àwọn obìnrin èyíkó obìnrin èyíkó kan lòun fẹ́ ṣe kí ni o lòun fẹ́ jọ ayé o ẹ máa rí aṣọ ní wọ bí ṣe múra ní gbogbo bí irun rẹ̀ ṣe rí yóò gbìyànjú àti pé kírun sórí rẹ bẹ fún obìnrin tí bá ń tẹlé yìí kò sórí rẹ bẹ ẹjẹ á rí i pé àwọn obìnrin dáadáa tí wọn wá síwájú àwọn ni àwòkọ́sí ẹ̀yìn obìnrin rere tó ti fẹ́ ń bẹ lásìkò yìí àwa náà tá àti ìṣe kan tí a mẹ́sì ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá kan gbogbo dáadáa ẹ̀rin a máa pààyàn gbà mí ìfihàn bá rí obìnrin mi ẹ̀rin yóò gbó orí kólógbó ní ọmọ gbé jáde lọ ọlọ́run wá kí ọlọ́run ṣàánú rẹ̀ ọlọ́run fún lọ́mọbìnrin yóò wá wá ìjáàbù ríran kékeré kan yóò gbé sórí ọmọ rẹ̀ tẹ bá béèrè lọ́wọ́ irú obìnrin ẹ pé á ìyá alágbájá ẹ wá ẹ dákun intanet lórí ọmọ yìí ọ̀dà o ẹ ṣé pé ọ̀dà sẹ́yìn ló kọjá ọ̀dà o àtọ́ba da orí yín lọ́yẹ káàkiri kọ́kọ́ rí obìnrin míì ti fura ma ti kú mọ́ lára yóò bá tún bú ẹ̀rìn kẹ́kẹ́ kẹ́kẹ́ ẹ mọ́ wàá bá ìdí abáde yìí ẹ mọ́ wàá bá àwọn ọmọ wa ló kù bẹ́ẹ̀ fẹ́rẹ́ wà yìí àti dẹjà fífẹ́ kò tẹ́ ká mọ́ mélòó ló ti ìwà dà báyìí ò tí ì da fífẹ́ kankan ẹ̀jà rẹ wà lọ́bọ̀ tábà láti ọba yìí tábà láti ọba yìí yọ gbà kíká èyí ti pé tútù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ló wà mọ́ omi sẹ̀ ti fún lára rẹ̀ o ti ó ti di ẹja tí tó ti wà lọ́fọ̀ ọ̀rọ̀ tí ò tí ì yẹn gbẹ tò téèyàn bá gbìyànjú téèyàn gbìyànjú téèyàn bọ́ ọba mi ti fi lé lára téèyàn bá padà ká oṣù wọn fọ ọgbà kíká ọdọwọ yẹn yín obìnrin ẹ dákun torí tọlọ ẹ mójútó ẹsìn Ọlọ́run dáadáa ẹ mójú tẹ́sí ọlọ́run ẹ ráwọn ẹni rè síwájú nkẹrin wọn lẹni tẹ́wò kọ́tẹ kí ẹ ti gbọ́dọ̀ tá à ń sọ fún yín fáwọn ọlẹ Yorùbá sọ fóbìnrin ọ̀lẹ́sìn ẹ dákun ẹ pátì obìnrin tí ọba sẹ́sìn yọ sẹ́sìn o ọlọ́run ọba lábẹ́ mọ̀sẹ̀ yín ẹni ẹ̀sìn láyé ọlọ́run kọ́ mọ̀sẹ̀ yín ẹni ẹ̀sìn lálùkẹ́yàmà àbí ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá gbogbo àwọn obìnrin wa tí wọ́n ti dóńjẹ́ ẹ̀sìn ọlọ́dàkùn mọ́ bá wọn dàtà ìdá o gbogbo àwọn ti dóńjẹ́ ẹ̀sìn ọlọ́dàkùn bá wọn nílẹ̀ ọlọ́dàpọ̀ à ń bẹ̀ àwọn tá a jọ́gbọ́ wọn náà ọlọ́dàpọ̀ mọ́ pàálí àtà ìdá gbogbo àwọn obìnrin wa tá à ń pè lákèésí nídìí ẹ̀sìn ọlọ́run sọ́yẹ́ pé wọn ò ní ìgbórígbó ọlọ́dàpọ̀ jẹ́ wọn gbórígbó ní ẹ̀sìn dákun bá ní fi ẹ̀sìn rẹ dákun bá ní fi yé wọn dákun bá ní fi ìgbàgbọ́ rẹ dákun bá ní fi sínú ọkàn wọn bá ní fi ṣé wọ́n lẹni tí ó gbà wọ́ lọ́wọ́ bá gbọ́ dáadáa ṣé wọ́n lẹni tí ó tó ti wọ́ lọ́wọ́ bá ilé kí ọlá ọlọ́wọ́ àárín kan lára àwọn àyàwó wa ọlọ́run dàpọ̀ àárín kan lára wọn àwọn ọmọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ tí ó jẹ́ ọ̀rọ̀mọdọ́mọ rere ọlọ́run dàpọ̀ sí wọn látara wọn o àwa àti wọn ọlọ́run dàpọ̀ sí wọn ní aṣíwájú rere wọn wọn olùbáyọ̀ ọlọ́run tí wọn ní aṣíwájú rere àwọn tí ń níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákùnbánifọ̀ ọmọ ọ̀sẹ̀ àánú mẹ̀kúnnù dákùnbánifọ̀ sí wọn gbogbo dáadáa kí wọ́n sọ báwo ó ti ọlọ́dà fún gba wọn wọn ṣe dáadáa fún wa ṣé kí dáadáa kó tọwọ́ wọn bọ́ sọ́dọ̀ wa dákun jogún kọ̀ọ̀kan balẹ̀ tó péye ọlọ́dà jogún ẹ̀fẹ́ àtẹnì kọ̀ọ̀kan wa ìyẹn ti ń ṣe Islam kò sí mọ́ ọlọ́dà fún mọ́jì fún obìnrin yẹn bí kọ̀ọ̀kan wa Islam dáadáa ọlọ́dà fún jẹ́ abadọ́dọ̀ rẹ ètò ọlọ́wọ́n bá ilé fi ọlọ́wọ́ fẹ́ ká sí ọlọ́dà fún lè jìnà sí wa ètò ọyọ́rùn sí ọlọ́dà sí rọ́ọ̀rùn fún àtẹnì kọ̀ọ̀kan wa